فللعلماء شيخي عبد الرشيد فضلا إلهي أنت للعلماء علما فكل شيخي عبد الرشيد علما إلهي أنت للعلماء فكرا فكل شيخ عبد الرشيد ستراء فكل شيخ عبد الرشيد ستراء أعوذ بالله من الشيطان الرجيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة الجنة زمرا الذين اتقوا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها فقال لهم خزنتها سلام عليكم سبتم فادخلوها خالدين الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسوله المصطفى وعلى آله وصحبه ومن كان على أثره اختفى إلى يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعنده مفاتر الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسكت من ورقة وما تسكت من ورقة إلا يعلمها ولا حبة في الظلمات الأرض ولا رتب ولا يابس إلا في كتاب مبين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọpẹ́ fún ọlọ́run ọba wa. Ọlọ́run a fi ọpẹ́ fún ọ. Ọba èyí tí ọpẹ́ tọ́ sí. Àlùfáà wa tí wọ́n bá lè ṣe àdúrà. Tá a fi fara àjókòó tòní. ọ ti sọ ibi tí ààyè ọpẹ́ tó ti yọ fún wa. Bẹ́ẹ̀ bá mọ dáadáa, yọ mọ̀ pé dúfọ́ lọ́hùn. Kódà kó ṣe àná lajókòó kẹ́yìn láàyè yìí. Tọ́lọ́run tó wá ń kádàrá dáa tún rí jó lónìí ọ̀pẹ Torí kò gbogbo wa pátá antumul fuqara'u ila Allah ọ̀dọ̀ ọlọ́run láti máa béèrè nǹkan ọ̀dọ̀ ọba yìí láti máa gba nǹkan ọba yìí gba nǹkan lọ́dọ̀ èèyàn wallahu huwal ni. ọba tó bọrọ ní abọ̀rọ̀ lọ́lọ́run òsìn tó bùkátà wa àfi bá bá nǹkan lọ́dọ̀ ẹ̀ àjẹ́ ń bùkátà lọ́dọ̀ gbogbo ìgbà ó sì ń bí ya bùkátà wa pé èèyàn bá mọnú rò tí ọ̀jẹ́ pariwo bígbà yìí ṣe rí olọ́sà ń ké káàkiri kọ̀sẹ́kọ̀sẹ́ kọ̀sẹ́ atẹ́gùn ń fẹ́ sí ọ ìlú lọ́sán ìgbọ̀nsẹ́. lẹ́nu bí ijọ́ mẹ́ta kan ọ̀dádá láti bí ijọ́ mélòó kan lọ ó tún mú atẹ́gùn tútù wá ó dọ̀ ń fan díẹ̀ díẹ̀ lúwa kí lọ san fọ́lọ́hun àbíwọ̀ ẹ lọ́dá tó bẹ́ẹ̀ tọ́lọ́hun fi ń ṣèyí fún wa àánú ẹni lórí wa ọlọ́run a máa tó ṣe fún wa máa lóore o. alhamdulillah. ọ̀wá tí ń tọ́ba yìí béèrè lọ́dọ̀ wa tayọ ọpẹ́ ọpẹ́ náà ni. alhamdulillahi hamdan la nabada lahu hamdan ka hamdan kathiran ka haqqil wa'hidi samadi. ọlọ́run a dúpẹ́ fún ọ. alhamdulillah. ní ọpẹ́ láàánà fàádàlà. fàádàlà ha. Ọpẹ́ tó jẹ́ pé kò ní bá bá ń ṣe lọ láti sìn ṣe dàárọ̀ la láàánà fàádàlà hù. Olópin. ha kèrè wá áhìdè sọmọdé. Ọpẹ́ yìí dáadáa fọ́lọ́hún pọ̀. Ọpọ̀, kódà ọpẹ́ tó ní ni. tọ́lọ́hún tún bá lè fi sí tọ́pọ̀. ọjọ́ tí gbólóhùn irú ọpẹ́ báyìí ọkọ̀ jáde orí irun ni. Ànábì sírí rùkú. Allahu alayhi wa sami Èyí tí a máa ń wí tẹ́lẹ̀ náà ni ọlọ́run ọpẹ́ tọ́ sí ọ ṣùgbọ́n bí a ṣe wí tán ni a tún gbọ́ tẹ́nìkan wí lẹ́yìn pé hamdan kathiran tayyiban mubarakan fi ọpẹ́ yìí sọpẹ́ látàn ọpẹ́ tó pọ̀ ní o tó dùn tó pọ̀ mubarakan tọ́lọ́run ó tún fi ìbùkún sí yọ̀pẹ́ tá a jẹ láyé tá a tún jẹ lọ́run ìtumọ̀ àbùkún nù òrètè yẹn jẹ láyé tó tún rí jẹ níjọ́ àlìkìyàmà olóore tó níbùkún ìtọ́ba jáyé nìkan lè yẹn ti jẹ́ tán òre tí ọ̀là lùbáríkà ni. Ànábì wá béèrè pé mani lè mutakallim ànífà. Mutakallim ànífà. Gbólóhùn tí mo gbọ́ lẹ́ẹ̀kan yẹn ta ló sọ. Ta ló wí bẹ́ẹ̀. Tàbí èyí ọ̀ sọ̀rọ̀. Ẹ̀rú àwọn èso tẹ́lẹ̀ ẹ̀rú bá. Anábì tún bèèrè bí àbá ọmọ bọ̀ mí. Ẹmọ bọ̀ mí. Àbá wa ẹmọ. Ó tún wá bèèrè, anábì tún bèèrè lẹ́ẹ̀kan sí. Àní gbólóhùn yìí. Ta ló wí? Ta ló wí? sọ̀rọ̀. Nígbà ọ̀dẹ̀lẹ́kẹta, ó ní ya Rasulallah. Èmi mo wí. Èmi mo wí. Ah. Àìwí bẹ̀ ká kú bẹ̀. Èmi mo sọ. Ah, Ànábì ní tó wí dà. Ó nítorí bó ṣe wí tóun bó ṣe wí sẹ́yìn ẹ̀rà àìtò bídì àn tàbí ìwáyà mi ní fanwọ̀ sàmùrìn ìnà málàkàn. Ó lé láàádọ́rin màláìkà. <clears throat> Yàtọ̀ sàbàkúùn ayuhum yaktubu ajraha. Allahu akbar. Akíbà bá wa, ẹ kú ọ̀rọ̀ ẹ̀sìn. Wọ́n ti bá ń ba èmi ní kọ́. Dẹ́nfà amára wọn lọ, ìwọ kọ́ kọ́, èmi kí kọ́, èmi ní sàkọ́lá dànù. Allahu akbar. Lálùbáríkọ tó wí ni, ẹ wo tọ́pẹ́ dáadé. Gbólóhùn ọpẹ́ ló wí ló tún fún ìrun lálùbáríkà. ó fẹ́ pé táwọn náà bá ti wí gbólóhùn ìbùkún ọmọ wọnú iṣẹ́ wa. Alhamdulillahi hamdan lana fadalaha lana fadalahu. Ọlọ́run àdúpẹ́. Hamdan kasiran ka hakele wa ahidi sọmadi. Àwa lè mọ ọpẹ́ náà adú. Olófin wa àwọn àgbà wá kan. Yàngbà wa látọ̀dọ̀ aṣíwájú ẹ̀dá ànábìwá Muhammad. Aláàdúpá fọ́ lọ́hun mílí àsàmáwátì ní ọpẹ tó kún gbogbo obi ṣe tóbi tó. Ọpẹ́ ọlọrun kan tún lọ. Wà mílí ọkpẹ wa ń ọlọrun sí á dé okun gbogbo Wà mílí àti tó kún àlàfo sánmà sílẹ̀. Lánú ti sànà ààrẹ ọlọ́wọ̀n àlè yàn bò ṣe àlè yàn tó A ń tẹ́kámà àsìnáìta alẹ́ nafsik, walakal hamd. Bọ́ bá ṣe yìnrẹ̀ lọ ń jẹ́ alhamdulillah. ó tún kó wa jọ ní oṣù yìí a máa tún ṣe lóore o. alhamdulillahi rabbil alamin. ọ̀pọ̀ oṣù ló ti kọjá ewu inú ẹ̀ làwọn míì bá lọ ọlọ́run sì fi fún àwa dá ó tún ní a máa bẹnu oṣù eléyìí ọlọ́run a tó ṣe fún wa lóore o àìní lè dúpẹ́ fún ọmọ má fi fún wa. ẹ̀yin ọpẹ́ wa asọ̀sọ̀látù fásọ́jú ẹ̀dá anábíwa Muhammad sallallahu alaihi wa sallam ìkí ọlọ́run ọlọ́run kọ́ máa bá aṣọ́jú ẹ̀dá sallallahu alaihi wa sallam نبي أتانا بعد ياسر وفترة من الرسل والأوثان في الأرض تعبدين Ọlọ́wà àdúpẹ́. Wà á sọ̀rọ̀ náà náàrọ̀ Wà á Ẹni tọ́lọ́run rántí alásíwájú ẹ̀dá. Òjíṣẹ́ kan ni tó dé wá bá wa lẹ́yìn ìgbà táyé ti wà nù ìdákàn. Ìyá kan pé òṣìṣẹ́ kankan ò lè wáyé mọ́. Wàbáàdà fìtàrátì mìíràn rúsùn. Àti lásìkò tí ọ̀dá àwọn òjíṣẹ́ Ọlọ́run ti dá ayé, tí wọ́n àrójíṣẹ́ mọ́. Wàlẹ̀ àwòsá ní fẹ́lẹ̀ àrùdì tọ̀ọ̀bádì. Àwòsá ní fẹ́lẹ̀ àrùdì ń sìn, kánábì ò tó délé òsà.

lẹ́yìn ọpẹ́ wa ojú ìkan wa láti mọ́ ṣàdúrà fáwọn tá a jogún dáadáa yìí lára wọn. àwọn tí ń kọ́ wa àwọn tó bí wa àwọn la jogún dáadáa yìí lára wọn dáadáa wọn nísìnyí ń ṣẹ́kù ọlọ́wọ́n sàánú kọjá wa náà rí dáadáa ṣe. àmín. àwọn tó ti wá ń bá sálìkì àmọ́ nù wọn. láwọn àlùfáà wa orípa àwọn náà ní. Àsáàrùhún tó ń bí ka a ń àkùbàrìhìn, hátà ka a ń nàgàbèlè ọyọ́ nítàrọ ohun. Orípa àwọn ọmọ júwe wọn, báwa náà ti lo ìgbà wọn tí a ń fi kéde ọ̀rọ̀ náà حتى كأنك بالعيون تراهم حتى كأنك بالعيون تراهم أبلغ سوى والفاوة وتبي وتمتلو ربنا كمان آمين ọ̀kadì gbogbo àwọn tí ó bí ẹnì kọ̀ọ̀kan wa náà tí wọ́n ti lọ gbogbo àwọn bàbá bàbá àwọn bàbá wa ládùúgbò tá a wà yìí tó jẹ́ kórí ẹ̀sìn ní átálé ilé ìjọsìn mọ́sálásí náà ni a ti lo ìkẹyà ayé wọn àwọn tá a gbọ́júmọ̀ tá a tún gbẹ́ta bàbá nítorí àtọ́ ẹ̀ṣẹ̀ lọ ní àwọn bàbá bàbá ládùúgbò wa tá a wà yìí àmọ́ bá ní máa dákọ̀ ilé òkun ọ̀rọ̀ àwọn èèyàn ti lọ ó ti lọ

àwa náà la bá wọn ọmọ yìí iná wọn máa wí wọ́n sì tún jókòó tí a gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ wà pẹ̀lú wa bàbá wa lè mọ́tò àti àkíyín ọlọ́jẹ́ láti pẹ́ o bàbá wa nínú ilé wa alábẹ́ oríire yín náà ní ẹ̀sìn tọ́lọ́run ní kí gbogbo báyé ṣe dà yìí tọ́ka mẹ́yìn lọ olóríire o báyé òkú ṣe dà náà lọ́dà yìí bí èèyàn sì ń bí ó ṣe dà ní ṣàfẹ́ fi ṣe wá àti náà nù. Béèyàn ọ̀bá wá darí ara ẹ̀ síbi tọ́lọ́run bí ó ṣe pajúdé máa lọ́nu o. Kọ̀sẹ́kọ̀sẹ́ ọlọ́run òkú òmúyàn kó ń bẹ́ o òpin nítorí ipá àrí nǹkan jẹ abọ́ rẹ ti di ẹnu mọ́ta àpò mẹ́ta àbọ̀ ọlọ́wọ́ ọ̀yá fi wá o tún pa wá o ọdẹ kóhun sàánú bẹ́ẹ̀ rí nǹkan jẹ gidi jẹ ẹ tún máa tẹ̀mí díẹ̀ kẹ fi lò gbà tí nǹkan gidi ó dé ọ̀kọ́ lọ́wọ́ bí èèyàn bá gbé kọ̀sẹ̀kọ̀sẹ̀ lọ bọ́lọ́hun tí ò sí ìyá rẹ̀ ó di méjì ó jìyà abáyé ṣe dà kálukú ń fún òróró ara wọn mu náà ni tóyẹ̀ ọ̀bá tún wá sí lọ́hùn kọ́gbálì jánà wọ́n ló pé ìjẹyà méjì ń sáré ilé ìtàǹbá lọ yìí bẹ́rẹ̀ lómi àjẹ mẹ́rin ìtàǹbá lọ yìí àfi tẹ́ èèyàn bá pàtàkì ẹ̀sìn má ló kù ní òfin ní jẹ́ ọ̀pọ̀ ọ̀yà ń o yìí ní ọjà láti a máa lá gbogbo àlá yóò dá yóò dá tàbí láàkiri ọlọ́jọ́ ọjà o àmín ẹfàlẹ́ léwọ̀n ẹgbẹ́ kan alábò láti rálìjánà wọ̀ òun yẹ kó kù ká máa lá o àti ńlá làá yóò yí padà ọlọ́run tí ó yí padà wà bẹ́ẹ̀ lájọ́ ń ṣe o ó tún lé sí ni ọwọ́n sí gbogbo ẹ̀wọ́n sí ni kọ̀dọ̀ ẹ̀ bọ́ọ̀bà tún yí pẹ padà kó òfin rálá àlìjẹ́ náà lá kálẹ̀wọ́ ká tún oorun sùn kálálàrí o wá sí wa lẹ́nu. àlántí kálukú wọ́n máa lábọ́ ọba sùn tó ti ń lálà ọbára rẹ̀ ń bì kan wọ́n gbé oúnjẹ káwájú ẹ gègèrè ńgbò ojí sọ ọmọ tó padà bá. Láàrin abọ́ kan náà là tún béèrè agolo kan làwọn aká. Gbà lọ́hùn náà ọ̀sẹ́ àlẹ́ ètí ọ̀sẹ̀ lágbàgbé ìyàtà wàtà jẹ́mbì oníálá bọ́lọ̀mbá lè pẹ́ alála àlìjẹ́nà gbogbo pẹ́yẹn jìyà láyé ìjọgbẹ̀gbẹ̀ kódà bí ìgbà ayé rí Bẹ́yàn ọba wá fi àlìjẹ́nà sàlálá àà títí ń kọ lẹ́tà sí tọba rí yọ́sàbámọ́. Yọ́sàbámọ́ o. Àlìjẹ́nà ni a máa fi sàláwá o. Toró nìkan láàyè tí èèyàn ti sinmi, kò sí sinmi láyé yìí. àwọn bàbá tí wọ́n ń bẹ abẹ́ náà jókòó yìí bí ẹ ti ń bá bọ̀ ìyànjú náà ni ìyànjú ní kò sí sinmi. kò sí bẹ́ẹ̀. ibi a ti lè rí sinmi inú àlìjá náà ni o wọ́n bì kan nú ẹni nú àwọn ẹni ìsáájú wa wọ́n ní kí ló sí ọ́ àti àbúta nàfsákà wà bádànàk orù ẹ̀ẹ́ ó ti ń dára rẹ̀ láàmú pọ̀ ó ní ìnà rọ́hátà àrìjú. ọ̀ṣátàhà bá rí pé mọ̀ dára mi láàmú kò yé yín ebi lórí ẹ̀sìn ni. Ẹ mọ̀ pé ẹ̀mí ní mọ̀ wá. Tọ́lẹ̀ ní èèyàn lọ tí ọ̀dẹ̀ mi láàmú lórí ẹ̀sìn, ó fò ẹ̀mí ẹ̀ padà nínú Ayé òsì ní dé padà wá mọ́. Gbogbo jàmbá lẹ́ẹ̀kan kẹ̀kẹ́ abẹ́ ti pé ní kálukú ń dààmú sí ń dààmú kiri. Ìkọ́sù lè máa ó wà iná máa tún wá fáúnà ojú àkùn ìyàwó máa lè fi àmàtì. Wà máa ń zó sí àánì náà rí wà ó dé kí lálìjà náà fàkọ̀dì fáàzà. وما الحياة الدنيا إلا متاع الغرور. Ayé òjò náà lọ. kọ́dà yẹn láàmú náà ni. àfa wa ní sinmi ẹ̀mí àtara yìí onímọ̀ wá. àwọn èèyàn máa láyọ̀ wọ́n mọ̀ rúkọ́. ó ní bí wọ́n bá ní kí ẹsẹ̀ mi ọ̀tún bí mo bá gbé wàlìjẹ́ e náà báyìí bí mo bá tún láàyè àti ṣiṣẹ́ tí kejì ò tí ì wọ́ ìní dúnú. Ó di ìgbà máa rí méjèèjì tí mo rí kó bẹ̀. Ibẹ̀ lèyàn tí ní sinmi wà sá kúlùlùwòmù. Gbogbo ìdààmú ìbànújẹ́. Táà ń kó sọ́kàn tí gbogbo ẹ rárá fi rù ẹ́ ẹ̀fọ́ ní kọ̀wọ́sì kò sí ìmú náà ní kò mú náà ní. bá a bá lè rálì jẹ́ náwọ̀ gbogbo ẹ̀ lágbàgbé. gbogbo ẹ̀ pátá ìlágbàgbé. Wàmán zọ̀ṣìdíhà lè náàrí wa ó dẹ́kìlà lè jà náà. Bọ́lá ọmọ bá yẹ̀ sí tọrọ ẹ̀ já lè jẹ́ náà. Fákọ̀dì fáàtà. Ó jèrè o. وما الحياة إِلَّا مَتَاعٌ متاع الغرور gbogbo ń tá a dojúkọ láyé gbogbo ẹ̀ pátá àgbàgbé ẹ̀ bàbá jẹ́ àlìjánà wọ̀. àlìjánà yìí ni kíkálùkù wó ṣiṣẹ́ fún torí ń bẹ́ẹ̀nú àlìjánà máa lá àìnà ra'at nítojú kan òrírí inú àlìjánà láti rí. ṣe àmọ̀ pé èèyàn lè mọ́ débì kan rí tó máa fojú wo bíbẹ̀ ṣe rí àlìjánà kọjá bẹ́ẹ̀. wàlá òzùnù sàmìàn. nínú àlìjánà ohun tó tí gbọ́ rí ní ròyìn inú àlìjánà ló ti rí wàlá àtọ́rọ alábẹ́ẹ̀lì àhàdì nìkan èèyàn lè má rí nǹkan ó lè má gbọ́ nǹkan ṣùgbọ́n èèyàn máa fi núrò bá a ṣe jókòó ní ìsìn bẹ́nu wa ẹni tí ò tí ì dé mọ́kà ọlọ́jọ́ gbogbo owó débẹ̀ àti finú a máa fi núrò bíbí ó ṣe rí àlìjánà kọjá bẹ́ẹ̀ ọkọjá kò sí finú rò ọkọjá tí èèyàn máa fi rò pé báyìí ló ṣe rí nígbà ọlọ́run dálìjẹ́ náà tán ọlọ́run tún sọ fálìjẹ́ náà gan <clears throat> péré àlìjẹ́ náà sọ̀rọ̀ ó ní tóun ó béèrè ni pé bóun ṣe wóra àwọn tóun dáa tó yìí kí ló dé tó fi dáhùn dáa tó báyìí ọlọ́run nítorí àwọn ẹrú mi tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ni ọlọ́rọ̀ kan náà mo ní ti ń sọ ọlọ́run ni mi náà ni pé kọ̀dé halimu mi náà bẹ́ẹ̀ lọ́n bá lè ṣèyàn lólùgbàgbọ́ tó bá rí inú mi wọ̀ ọmọ ọmọ jèrè pọ̀ o. Tilka darul akhirati naj'aluha lilladhina la yuriduna uluwan fil ardi wala fasadan wal aqibatu lil muttaqin. Bọ́lọ̀ bá jẹ́ èèyàn wọ́, òsìlétọ́ dáa tó. Àlìjánà yìí òun ni kálukú wọ́n máa sáré ẹ̀ o òun ni ká ṣiṣẹ́ fún àlìjánà tó jẹ́ pé blọ́ọ̀kì tí wọ́n fi mọ́ góòdù ni góòdù ni bíríkì ẹ̀ omi tí wọ́n fi rò ó omi tùràrí àlìmísìkì ọkọjá ẹ máa wá air fresher sínú ilé kó lè rùn dáadáa ìtọ́jẹ́ pé tí wọ́n fi tí wọ́n fi ro bíríkì ẹ̀ tòràrí àlùmísìkì ni ó ní wọ́n fi rò ó. èèpẹ̀ zafaran ni. kọkọrọ tí wọ́n è e sí ìlàhà illallah muhammad rasulullah lábíyá múra sí ẹni la ilaha bá sọnù sọnù má lọ lè jẹ́ náà wọn kọ́kọ́rọ́ tí wọ́n e bá ní sílẹ̀kùn àlìjánà táwọ̀ báyìí la ilaha Omi ẹ̀pẹ́ gbàgbọ́ ọwọ́ ọgbọ́dọ̀ yóró. Ọgbọ́dọ̀ yóró. Tọ́bá fi yóró. Àlìjánà oníṣẹ́wọ̀ ìyàwó di méjì. Ọjẹ́ táyé, ó kún tún jẹ ti àlìkíámà. Ọlọ́run wa. Ìmálìlì رضوان خازنها رضوان خازنها والجار أحمد والرحمن بانيها والجار أحمد والرحمن بانيها عمل لدار غدا رضوان خازنها wàlíjàrú ahamadu wa rahamanu baniha wàlíjàrú ahamadu wa rahamanu baniha. Òṣùfù wa dáhàmù. والمسك طينتها طينتها والزعفران حشيش نابت فيها وزعفران عشيش نابت فيها àlùfáà ní máa ń lè darí kébà jẹ́ ká gbìyànjú ìmọ̀lìlì darí gàdá ká máa ṣiṣẹ́ dé ilé kan lọ́la àlìkìyàmà ọdẹ tí ń sọnù ilé náà ó ní màlẹ́kà rìdíwán. Ìwánù ha sínú ha. Wà ní jáàrò Ahmadu wa Rahmanu báyìí. Walijaru Ahmadu والرحمن بانيها Ahmadu أحمد والرحمن بانيها والجار أحمد والرحمن بانيها ẹni tá a máa bá ṣe aládùúgbò nínú àlìjánà ọlọ́njáwọ̀. Ahmadu ha. ni Wàlìjáàrù Ahamadu. òun náà ni ànábì wa Muhammad toró ńlá àkọ́kọ́ ẹni tí ọkọ̀ ولجاه أحمد والرحمن بانيها ولجاه أحمد والرحمن بانيها. Wá àti wà lẹ́ni wípé iṣẹ́ àlìjẹ́nà kálukú wa Láti jẹ́ múlé kan lọ́la ò. Ridwanu khaliquna. Ridwanu khaliquna. Wàlìjáàrù Ahmadu wa Rahmanu Baniha. Wàlìjáàrù Ahmadu wa Rahmanu Baniha. Ọlọ́run lọ́kọ̀, òun lọ́kàlì jẹ́ náà. kọ́dọ̀ wà nú àwọn nǹkan bíi mẹ́rin tọ́lọ́hún fọwọ́ ara rẹ̀ kọ́ dọ́kùn lọ fọwọ́ ara rẹ̀ dá nílẹ̀ làdìjẹ́ náà wà nílẹ̀ lànàbí ádámù wà nínú ẹ̀ ní àlẹ́ ara wà sẹ́kọ́lọ́hún lọ́mọ lọ́dà fún rẹ̀ yọ wà á máa fáwọn èèyàn ní omi àlìjánà yọ máa bù ú á máa gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run tó ẹnì kọ̀ọ̀kan wa mẹ́ni tí ó rí gbà. yá ṣiṣẹ́ wọn kọ́ yọnu sí a. kò tún fún wa dáhà wàlí mi sì kù tí iná tó wá. وزعفران حشيش نابت فيها وزعفران عشيش نابت فيها قطوفها دابر تتم في سبرك قودني قطوفها ذهب والمسك قطيعتها تراري المسك ni a fi kó ìpẹ́ ẹ̀. وزعفران عشيش نابت فيها وزعفران عشيش نابت فيها ọlọ́run jẹ́ àlèwọ́. Àmín. Àlìjánà yìí, ó níye, ó sì nílẹ̀kùn. Ilẹ̀kùn mẹ́jọ lọ́wọ́, èyí ò láwà máa yẹrẹ awa wò wèyí tèmi àti ẹ bá ṣe dá ń bẹ̀ tá a lè rí bí ilẹ̀kùn ẹ̀gbà wọlé oníkálukú wọ́n máa wo nínú ẹ̀ ní asọ́láàt nínú tí a fi ṣèlẹ̀kùn ẹ̀ nírun òun láti kí táàmà kí àbẹ̀rẹ̀ ẹ̀kọ́ ẹ̀. àkísàǹkì ní kìí pé wọ́n ní àkí àǹkì àti ẹ̀kí ẹni tí ń kì tó ní tẹ́jú ọ̀tí rárá ọlọ́run ní jẹ́ ọjá wa tí a wà ń bí kò sì ní jẹ́ni ti ń gbọ́ mi bọ́bá wá rí bẹ́ẹ̀ túnra sí ó torí tójú ẹjọ́ òkírun ó rí sáré. yóò kọjá bẹ́ẹ̀ o ojú ọ̀nà kanu royal nínú ojú ọ̀nà àlìjánná ni ìwárí ìwà tó o lè yàn rí mú wọbẹ̀ bá bá ṣe ń pẹ́ masáàsì tó dáa la. ìwà dáa láti kàn. táwọn èèyàn ó jèrè ẹ̀. zakat saka Lójú ọ̀nà àdìjánà ni. Bẹ́ẹ̀ oṣù lówó tí sàká wọ̀ ojú ọ̀nà sọ́dá kàmẹ́lẹ̀. Ní méjì fi lọ́nà torí gbogbo wa ká lówó tí saka wọ̀ ní ìsìn ọba one million plus ni. Torówó owó náírà ti bàjẹ́ débẹ̀. Lówó tẹ̀yìn ó ní tá a táàpé ṣàkọ́wọ́ lẹ́yìn one million téèyàn sì ní fọwọ́ kan láàrin ọdún kan ṣàpẹ́ tó ní one million lé tí ọ̀fọ́ kan láàrin ọdún kan àìmọye million ti wà lọ́wọ́ ẹ̀ tí tún wọlé ti rí iná pẹ̀pẹ́ gbowó ẹrú ọlọ́ọ̀níà ìtọ́ka wa ni sádákà àbá fún eh, orí mẹ́rin ọjọ́ àyẹyọ kan bẹ́ẹ̀. ẹni táwa náà mọ̀ pé yóò pò kọkalẹ̀ tí ò ní rówó ẹ̀pà támàjọ ọmọ ọmọ ìgbà tó fún wọn máa fẹ̀rẹ̀ lẹ́ni sí yẹ̀yẹ́ ráwọn mékèmí burú àwọn ọmọ aláìdá ó sì yọ múrí kan ìyá ẹ̀fẹ́lẹ́ náà rẹ̀ pa ló mú kọ́ pé wọ́n tún pẹ̀pọ̀ abọ́kan bá yọ fi àwẹ̀ nìkan. inú àwẹ̀ nígbà ẹ̀kọ́ máa ń pọ̀ rẹ́rẹ́rẹ́ ọba tó nínú àwẹ̀ náà ló nígbà àwẹ̀ lọ o gbọ́ àwọn tó ń ṣe láàánú inú àwẹ̀ náà bá àwẹ̀ bá lọ ó tún náwó àlùsíán àrọ́hìmúnà yarhamuhumur gbogbo ẹni bá lè máa ṣàánú ọlọ́run ò ní fún un náà lẹ̀ láì ẹ̀ bá ṣe lágbára ni. àti gbàgbé ní aṣọ ta arákùnrin kan rí gbèsè gbọ́ bá pọ̀ rẹ́rẹ́rẹ́ ta ló fẹ́ kú ò láyé táwọn sàábé lọ fẹ́ wò tọ́sọ gbólóhùn mẹ́ta pé lẹ́tà wọn ká na kọ̀rí ìbàn ọ̀bà ìdàn ọmọ ṣe tí ó jìnà jù báyìí lọ. lẹ́tà ká na káàmìlà. ó ló ṣe tí nǹkan náà jẹ́ odidi. wà lẹ́tà ká na jàdí ìdàn. ó ṣe tí kìíní náà jẹ́ tuntun. Gbólóhùn yìí ló wí tó fi bọ́ sálìkì àmà. Àwọn sàábẹ́dẹ́ jókòó tí wọn ọmọ túnmẹ́ wọ́n lọ ànábì ti ṣàlàyé fún fún wa wọ́n ní sẹ́rẹ́ yìí tó sọ pé ó ṣe tí ó jìnà jù bẹ́ẹ̀ lọ. Ó ní Ọ wá kírun òun lọ bẹ ẹni tọ́lọ́run ṣàdánwò àìlérìn ọba lójú ọ̀nà ọwọ́ wò wípé takbiratul ihram lọ bọ́ mọ́ lọ yìí tí máa bọ́ àti ẹ lọ́wọ́ sí àwọn ọmọ lákàkún òun débi pé bá wá ibi tí jọ kàkúndé tí bá retí èèyàn tí ò rí retí ètò òsìnkú wọn mú lọlé wọn ètò fi mú a fi ní wákàtí lere ara wọn yóò jù bá lìkì àmọ́ ni. èmi táwọn ká irun dé kú dé. èèyàn mélòó ní bẹ̀rẹ̀ ní ìsìn pé ọ̀wá kírun ó bàjẹ́ pé òkú léra wọn tẹ́lẹ̀ ọ̀jà àmọ̀gbà tí òòrùn tí sí rí náà le lè máa mọ̀ ọmọ pé ọwọ́ bá ẹni tí o lè rí lọ lọ́nà ó wò pé aláwọ̀ àkùbárò alákọ̀ọ́kọ́ ọbọmọ lọ ọba gbé kánmá wọ́n bá jọlọ bá alákọ̀ọ́kọ́ nígbà wá fẹ́ kú wọ́n ni wọ́n fi yàrá kan tọ́ ìwọ ló ní yàrá tọ́dà yìí o ọwọ́ bẹ̀rẹ̀ pé tẹ́ wo ni mo ṣe tó bí ilé tọ́dà yìí wọ́n lálùbáríkọ ọlẹ́ ẹni tí ò lè rìn tó gbé láti ta mọ́sálásí wọnú mọ́sálásí ni. ìlú bí àyè ìtọ́dà tó báyìí lẹ́yìn táwọn òkà ànàbà yìí tọ́ba wa jìnà jù báyìí lọ. bàbá mà dáa pọ̀ ibi tẹ́yìn ọ̀gbọ́dọ̀ fojú rẹ̀ náà dáadáa. ọba ti lágbára ni ọmọ ìṣọ́ ọlọ́run rí wa ó rí a ọmọ bá ṣe tó ọmọ bá ṣe má agbára rí ọba ju eh, náírà mẹ́kún tẹ́ náírà lọ́fíìsì tọ́lá ló fi lẹ̀ wọ́n sì mọ́ wẹ̀ ni ó fi ten thousand lẹ̀ wọ́n ṣe ṣètò tiẹ̀ nù ten náírà tiẹ̀ bóyá olóore ju ten thousand tiẹ̀ lọ́wájú ọlọ́run. a máa lóore ẹni tí ò ní ju naira lọ tó sì yọ ten naira ń bẹ̀ ó ti wò pé tó kù ọba rẹ̀ kọ́ àtẹ àkàsí yóò ṣe ronú. ẹni tó ní mílíọ̀nù lọ sábà ayọ ten thousand ló múnú mílíọ̀nù rẹ̀ rẹ̀ tó wà nílẹ̀ ó mú kẹ́kẹ́ kò naira. torí bí ó ti lò ó ibi tó ti lágbára ni. èyí tó ní ọmọ ṣe tí ọ̀jẹ́ tuntun wọn lálòpọ̀ aṣọ lè ṣètọrẹ àánú wọ́n tún wá fà àyè tọ́dá hàn kó wọ́n lo tún ní bí ìwọ́n bá kó omi òtún mọ̀ sí wá bí à kí ló tún bí èyí tọ́dá yìí lálùbáríkọ láàlùpọ̀ aṣọ tó fi ṣètọrẹ àánú lọ́dà tó lẹ́yìn tó bá jẹ́ tuntun gbọ́dọ̀ bá ti dà tún. lẹ́tọ̀ òkà nàìjíríà. èyí tó lọ́mọ̀ ṣe tí ó jẹ odidi wọ́n lọ́ àjẹkù búrẹ́dì lè ṣètọ́rí àánú jẹ́tún fàyè tọ́dá àhán tọ́bọ́ lọ́wọ́ èyí jẹ́ èèyàn gún ká múra sí dáadáa ká lè rálì jẹ́ náà ni ò ó kí gbogbo àwọn tí ń ṣe dáadáa lórí wáàsí náà afàṣùkọ̀tà adéhùn náà bẹ̀ fún yín ohun tó ṣe fún lórí mọ́jọ́ ọbàjẹ́ bẹ́ẹ̀ lórí ọmọ ìyá tó fún wa ní agbóhùnsókè yìí táwa tá a súnmọ́ fi ń gbọ́ ẹni tí ọ̀fẹ́ wá wà sí níbi ọwà ọlọ́ba ládàá yín pọ̀ àfáwà Taofik ládàá náà mà lọ́wájú iléeṣẹ́ àjò náà yóò dàgbà sókè wọ́n yà máa dàgbà mọ́lá ọlá àti tóbi ọlọ́run bẹ́ẹ̀ la kí àfáwà tí wọ́n fún wa ní àga for thirty three ó lè gba bìsí wá sí wọn náà béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run ni wa man yu'azzimu hurumatillah ẹ ń bá pọ́n ohun tọ́lọ́run pálé òun náà béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run ni wa huwa khairu lahu 'inda rabbih orin lọ fi béèrè o orin yóò ní káyà o. Sádà náà máa lọ wájú o. Gbogbo bí ẹnì kọ̀ọ̀kan wá náà tí ń ṣe dáadáa lọ sọ wa lẹ́sàn-án rí wa oníká máa ṣiṣẹ́ fún ọlọ́run ní wàá ṣe kọ́là dínà tákàwọ̀ rọ́bà òun ìlànà jẹ́nà ti zúmọ́ra. àtà ìdájà òwà wà fúti àti àbòwàbòwà وقال لهم حزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين àlìjánà nu ọlọ́run ròyìn bí ó ṣe mú wa wọ̀ ọlọ́run já lè wọ̀ ọrọ ní tó bá di jọ A rọ̀rọ̀ máa pé káfí lọ àwọn arinṣẹ́ bóyá bí a bá rí wídé lónìí. A tún tẹ̀ wájú torí tọ́nà wákànú. Akúlé ayé alélélé ọwọ́wọ́ ọ̀tẹ́. Àbá níjà ráìtà ìlà sáwí. Làbí ومن طلب دنيا وغايته لوجه ومن طلب دنيا وغايته لوجه الفاني جريت إلى شاوي Láàbí láàtànà lòó, mo sì pé láàbí láàtànà lòó. Òun lé, òun lé kùrukùru. Èèyàn mélòó lórí láyé tí ń lé kùrùkùrù tó lè bá. Ìtọ́wọ̀ rẹ̀ ò lè tẹ̀ láyé láyé, òun lọmọ ènìyàn wá lé kiri. Jàrẹ́ta ilá aṣáwé lábí ilá tànà lòó. Wà máa tọ́ làbà dúníyà wà báyà tó lẹ́wàjá. Wà máa الأنبياء وغايته الوجاء ẹni bá ń wáyé iṣẹ́ gbọ̀kẹ́ náà ni kó ti wàjà. Ìjọ kanyọ ọ̀ràn rẹ̀ náà ni pé ó kú. Àbíjọ́ wà kan lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ títí tó Ọwà títí, ọwà lópin. Kílà wá ní múra alìkìyàmà, amúra alìkìyàmà ọlọ́run sí. Wà máa tọ́ ń fi sojú ọ̀nà àlìjánà ní sílà, ká máa da ìbí ẹni pọ̀. Ó kùn bí ọmọ tọwọ́ èèyàn já inú tá a lè fi wàlìjánà ni òkè éṣèrú nìkan èyí tó bá fẹ́ já òṣòpọ̀ pé kò ní já torí inú ọkọ̀ ọlọ́run ló ní ìbí wà rahimu lọ́lọ́run wọ́n sì sọ ọkọ̀ ìbí ní raham bó ọgbà tí èèyàn bá wá ń so kódò ń lọ ga pọ́ ń ṣe rere fún bí ẹ kèé so owó tóun sáàjọ tó lọ fẹ́ fi sòkú. So òun kí dáadáa kò kí dáadáa fóbì àwọn ẹbí tó mọ̀ pé lójú ayé bàbá rẹ̀ máa ń ṣe dáadáa sí tí wọn náà wá ń ṣe kí ni tó ń ṣe dáadáa rí tó ń kó ń sòkú bàbẹ olọ́bá bàbá lèṣe tó wá pé gbogbo èèyàn wọn wá bọ́ jamala ọkàn fowó ẹ̀sùn kò tí ẹ̀ sí lásìkò yìí gbèsè ni ó lè ọ̀wọ̀ lásìkò yìí Débi ń payé yìí, ìdáwọ̀nà, ọ̀rẹ́ tí owó, pèsè ó máa dún ní olè ọ. Ètò ọba ní iná fáwọn ẹbí ẹ, ọ̀dà níyàn sí pé ìtí mo ṣe yìí látẹ̀ ọba yà mi. Bá ṣe fẹ́ bí ìyá, dàníyàn sí. Èyí ò ní ń jẹ́ pé òun fẹ́yìn òbí ẹ ṣe. Kìí ṣe bí ó àmàlà ẹsẹ̀ bí ọ̀ẹ́dẹ̀ká ẹsẹ̀ bí mọ́sá òǹkọ́ ìdá ẹbí ń pọ̀ ọwọ́ wọn lọ ọwọ́ wọn kiri wọn ni wọ́n sálámọ̀ sí ni ah, eh, eh, ẹ̀yìn ọmọ ní ọmọ bàbá wọ́n ṣe wíwù wọ́n sì dín kọ̀kẹ́ fún bàbá ọmọ bàbá mi lámàrínú láti inú ilé báyìí nu ọwọ́ akími ni ẹbí mi ní à.

ọ̀dọ̀ wọn mo ti máa gbọ́ kájàkájà bá ń tọ́pọ̀. ọ̀dọ̀ wọn mo ti gbọ́ pé gbogbo àti bàbá mi lè jọ rẹ̀ kémi àti àjọjọ́ ọ̀dà má bàa ọ̀rẹ́ tí ọba bàbá ẹ̀sìn náà ni ẹjọ́ máa ń tọ́ bá ń bẹ láàrin ẹ̀yẹn ẹ̀ délé ayé yìí náà ni. a kò ń bẹ́ẹ̀. Àlìjánà là ń kí o, oníkálùkù wó ṣiṣẹ́ fún ọlọ́jà lè wọ́. Wàsíkọ́ ládínà tàkọ̀ rọ́bà omi lálìjánà ti zúmà rọ́. Ọlọ́ni níjọ níjọ lò wọ́n máa mọ́ àwọ̀ ẹ máa gbójú ọ̀nà tó fi ṣe wọlé lọ. Wàsí ìkọlá dínà tàkọ́rọ́ bá omi. Ọlọ́run àti máa kẹ́yàn jọ mi tí ó ti ọ̀rọ̀ ẹ̀ bí ọ̀rọ̀ Àbúbákírì tí gbogbo dáadọ́ ó pè láre. Tí ó pé nínú àdínsì tábò rẹ̀ rà gbà wá. Olójìsí Ọlọ́run sọ fáwọn sàábé ìjọ kan pé ẹ̀yin sàábé mi mọ́ ní àsìbáhámi fún ìyá ọmọ sọ ìmá. So Àròjú ọ̀nà àlìjánà nú o. Sáàlà àwẹ̀ bá jí. Tí ń gbà àwẹ̀ nú yín. Àbúbákìrì ní àná, èmi. Mo ti gbà àwẹ̀. Àwẹ̀ ń bẹ, mò ń gbàwẹ̀. Mo gbà àwẹ̀ lọ báyìí. Ọ̀dà ànábì ló tún kù. Ta ni nínú yín? tó bá wọn kírun sókùlà dájọ kírun dájọ gbé lọ sígbó dájọ gbé lọ gbó tẹ ẹsìn ní Abubakar lémi ó tún náwó ìwọ náà tún ní ọlọ́dà ó tún kù ta ni nínú yín tó fún aláìní lóúnjẹ kò ní ọ̀nà ẹ̀yà lọ́jọ́ ń bẹ̀wò tàbó jẹ́rìí gbà. ẹ̀yẹ́ máa bí tí nǹkan dúdú ẹ̀ á máa sáré ẹṣẹ́ rí ni ó òun láfi rí wọ ìtagbára kálukú bá ká kọ́ máa ṣe é sì máa fàníyàn torí o. mọ́jọ́ ọ̀já nìyàn mí o wọ́n pè ọ̀wá kágbádá torí pé ọ̀fẹ́ bẹ̀ lóko. àníyàn sẹ́nu yóò lóko torí ọ̀ràn ti pé ọ̀kágbádá fóun lánàá. bẹ́ẹ̀ Ọjà akọ̀sẹ́fẹ́ ni wọ́n ká tọ̀lùpẹ̀ sílẹ̀. Tó kò lé ní lọ́wọ́ tó sì dé wọ̀ jáde. Ó kò ó ti yá náà nu, ó ti parí ládàá rẹ̀ o. Gbogbo àbá fẹ́ máa ṣe, a máa ṣe sórí tọ́lọ́run. Àbúbákìrì lémi ni mo fọ́lá ìdí ló ń jẹ. Ànábì ní dání nínú yín tó ṣe aláìsàn. Ẹ tí ọ̀gbádùn tó lọ bẹ̀wò Àbákìrì ni mo ti sọ lónìí náà ọlọ́run kẹ́ àwọn pọ̀ ìká ìrójú òsì fáwọn àlìkíámà làwọn ń ṣiṣẹ́ fún mi àti ayé nìkan náà ni ìpàdé tí bí ìyá lọ ìwọ̀n lọ pàdé nímọ̀lété mo ti ṣe pàdé lórí ayé ni ó ètò ẹbá wa náà lè dé ìjọ jara wọn àwọn darí tí wọn kọrún ni ẹwọ iye ẹgbẹ sẹlómìnú wa máa ń ṣe lójúmọ́ ṣébí yẹn ju kan náà la lọ sí alẹ ẹgbẹ sókè alọ ọsẹ ẹgbẹ tìsàlẹ̀ ìjọ sunday ẹlòmíì lè ka ìjókòó mẹ́ta nìkan ṣoṣo. ó ti dìjókòó mẹ́ta tí mo ti jó lónìí ẹ̀wọ̀n táwọn fi ń ṣèjókòó jẹun. àtàríjú ọ̀ǹtà kún àrọ̀ pé kàkà òní. Àwọn zádùn wà ń tàbí èrè záde. Wà ń wà ń tàbí èrè záde. Àwọn táàbà wà lìjánà náà. Àwọn kan ti lọ o. Àtàrútọ́ àtàkù lọ́rọ̀ fi kọ̀kọ́ omi láhùn dàdùn wà á tàbí gọ èrè záde. Láhùn dàdùn wà á tàbí gọ èrè záde. Àtàwọn kojú kòkòrò wa ṣiṣẹ́ láti wà lìjẹ́ náà ni ọlọ́njá ríwọ̀. Àbúbákìrì ilé mi ni ó ní mo tún ṣeré. Ah, Àdẹ́bì ní ọ̀wá irú gbogbo sẹ́ẹ̀rẹ̀ tí mo béèrè tó lóòṣe yìí ọgbọ́dọ̀ pàdé gbogbo ọgbọ́dọ̀ pàdé lára ẹnìkan ilẹ̀ àdákanà lè jẹ́nà. Allahu akbar àfikọ́ wọ tàbí. àbẹ́wò àlìjẹ́nà. wọ́n lọ́wọ́. tó o sẹ́mi àti ẹ̀mọ tí ń pàdé lára wa. tẹ́lẹ̀ bá wí pé sọ́ọ́ lámọ́rin náà ṣe yẹn rí. ẹnu tí ọ̀dà ní pàdé lára tiẹ̀ wọn ò sọ dáadáa rẹ kan rí ọwá ní wọn ọ̀fẹ́ rẹ̀ tí ó pẹ́ tí mẹ́láyé náà ní oníbẹ̀ ìwọ ní èyí rẹ̀ wò wọ́n wo rẹ̀ eléyìí onímọ̀ yìí náà wí wọ́n fẹ́ràn mi ni wọ́n fẹ́ràn mi àwọn kẹta pọ̀ ládùúgbò wa kẹta pọ̀ ládùúgbò yìí jọ àtẹ́ni kankan tí ó lè sọ dáadáa ká sí dáadáa nítorí àlìjẹ́ náà ni o ọlọ́run ọjà wọ ẹja dúró a máa mú àwọn iṣẹ́ tí ó máa mú àsúnmọ́ tí ó máa mú àsúnmọ́ a máa mú a máa mú ní díẹ̀díẹ̀ pẹ̀lú yọ̀dọ̀ ọlọ́run tí wọ́n bá di wáàsí wa míì ọlọ́run ní ṣe yí láṣẹ máa. yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀ ẹ̀ láyé àti mú àwọn sí olóore náà ní irun àmọ́jẹ o náà àdísì tí Abdullahi abúlé ọmọ rúgbà wá fún wa ṣe wá sí irun jọ́kan ṣé ọ̀sọ̀rọ̀ ẹ̀ tọ́pọ̀ ọwọ́ abadé bíi wípé ha fázọ̀ ìhà bẹ́ẹ̀ yẹn bá lè kíyèsí tọ́ọ̀jẹ́rùn rí ọ́ bó ṣe lé òníkan lọ bá mú lọ lé ó tún sí o ìpá àkírun ṣùgbọ́n àti àti sọ láyìn nù à ń kí nígbà ń wà á là ń kí kájẹ mọ́tò tí ìsọba àti ń kí lásán ń pa ká lójú ọjọ́ nígbà bá ń wà ń kí. ànábìlẹ́nìkan ò sì ní máa kíyèsí. onírun gángan yóò dì mọ́lẹ̀ fún ìrun ó dì mọ́lẹ̀ fún onítọ̀hún yóò tún di àròjàre fún wánàjá táyà ọmọlẹ̀kìyàmà ọlà òní ọlà níjọ́ àlẹ̀kìyàmà ẹni tó wá sọ̀run di awẹ́wo tí ọ̀ká kún rẹ́gbẹ́ngbò owó ọlọ́ọ̀mọ́ níjọ́ àlìkìyàmà o ní láròjàre ò ní ní ẹni tí ó là ọ́ lọ́ba níjọ́ àlìkìyàmà máa kárúnà àwọn àràn kárúnà wọn ó tọ̀ wọ̀fìràhóòn àti ilé kan yà wàhámánà wọ́n kò báyìí bónú kálàfù àtàwọn ọma ọmọ kàláfì òní wọn ó tó ń tì mọ́jú ọba rí bẹ́ẹ̀ ẹ̀já múra o ká má wo báyé sí dá o àlìkíyàmọ̀ tá ń lọ oníká máa sì tẹ́ o ọlọ́run ọba yóò ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa yóò sì wá lẹ́rú tí ó jèrè láyé àjèrè ìjọ ìgbèjì àlìkíyàmọ̀ pé yí dáa ti ń ṣe lẹ́sìn àṣetánì tí máa lé èèyàn kó mi dáadáa téèyàn fi lè ṣe má mọ́jọ́ ọ̀rá yìí lọ́dọ̀ wa ibi tẹ́nì kọ̀ọ̀kan wá sì kù sí àánú ọlọ́run tí máa lé èèyàn bá tọ́lọ́run fi máa ṣàtúnṣe èèyàn sí dáadáa ọlọ́run máa ṣàlàyé ṣàtúnṣe ẹnì kọ̀ọ̀kan wá sí dáadáa ọlá àti tóbi ọlọ́run ìta agbélálẹ̀ mọ́sẹ̀lá gbọ̀mà máa fàánù rẹ̀ bá wa gbé orílẹ̀-èdè yìí ọlọ́run bá ní túnṣe o ọlọ́run bá ní túnṣe o ọlọ́run bá ní túnṣe gbogbo àtúnṣe tó bá wá sí báni tí ló okùnfà oríire fún wa àtẹ́ndarí wa lò wọ́n sójú ọ̀nà rẹ̀ àtẹ́ndarí wa lókè nísàlẹ̀ láàrin ọlọ́run lò wọ́n sójú ọ̀nà rẹ̀ lò wọ́n fún dáadáa wa ọlọ́run lò wọ́n fún dáadáa wa fẹ́sẹ̀ ṣàdúrà pé wọ́n sáko bẹ́ẹ̀ wọ́n tún sún yà wájú nù wọ́n tún sún wájú nù ó bá ṣàdúrà fáwọn gan kó lò wọ́n fẹ́lómi náà bá tún dé kó tún lò náà fún dáadáa ìgbà òkú síbẹ̀ nìkan alùpùpù ló tiẹ̀ yóò kó ń bẹ náà ni bọ́ọ̀ fẹ́ ti kú bá dé okú náà ni olóòlù ikú okú ni ọlọ́run ṣàánú wa o alan wa sálẹ̀ ọlọ́run gbàdúrà wa o ọlọ́run sí wa o subhana rabbika rabbil izzati amma yasifun.